ewé tẹ́ ń wò yìí ni à ń pè ní ewé rẹ́rìn-ín-kòmí ewé rẹ́rìn-ín-kòmí tàbí imí esú báwo lẹ ṣe fẹ́ bá mi lo ewé yìí fún ẹ̀yọ́nú ẹ bá mi já iná orí ẹ̀ kíní tó wà lórí ẹ̀ fúláwà funfun yẹn ẹ bá mi já kó pọ̀ dáadáa ẹ bá mi kó sínú apẹ ìjọ òògùn tá a ti yọwọ́ ọ̀já lára ẹ̀ tẹ́ wá bá mi fi odidi atari kan sí ẹ jẹ́ ká jó tá a bá ti jó dáadáa tá a bá fẹ́ já iná orí kíní a máa rẹ́rìn-ín já ni ẹ jẹ́ ká kanra máa smile ká máa já tá bá ti wá já ká kó sínú apẹ pẹ̀lú odidi atare kan a máa fi odidi atare yẹn sí lórí ẹ jẹ́ ká jó tá bá ti jó tó ti jó dáadáa ẹ jẹ́ ká lọ kó kúnná ẹ rọ́ sínú ibì kan bóyá nu bọ́tù àwọn minerals kan ẹ ṣáà kí ibẹ̀ ẹ jẹ́ kí a máa fi oyin ká máa bù sí àtẹlẹwọ́ òsì wa ká máa bu oyin sí ká máa fi ìkarin ọwọ́ ọ̀tún òkú ká máa ṣàdúrà ẹ̀yọ́nú sí bóyá a lọ gbaṣẹ́ níbì kan bóyá à lọ síbi iṣẹ́ wa láàárọ̀ à ń lọ di ọjà wa anyway tá a bá ń lọ ẹ jẹ́ ká fi sọ́wọ́ ká bu oyin sí ká fi kàárín rò pọ̀ ká là ká tó jáde ọ̀nà kejì tí a tún lè gbà lò fún ẹ̀yọ́nú iná yìí ẹ ká ja kò mí kó pọ̀ ẹ ká ja níwọ̀nba kí a lọ kó kúnná dáadáa ní ojú ọlọ àwọn tí ò bá ní ọlọ wọn lè wá ibì kan tó smooth bíi cement floor ẹ jẹ́ ká lọ kó kúnná ńbẹ̀ kẹ wá pò lórí ẹ fi òrí pò dáadáa kẹ kó sí bíi inú àwọn ike Vaseline kéékèèké tó máa ń tà fifty naira nígbà kan àbí twenty naira yẹn ẹ kó sí ẹ jẹ́ ká máa fi ìka wa ká máa fi tọ́ sí orí ìdodo wa ní gbogbo ìgbà tá a bá ti wẹ̀ tán tá a bá fẹ́ jáde tá a mú pàǹdọ̀ bìkan àdẹ̀fẹ́ rí àánú gbà bóyá à ń lọ gba contract níbìkan ni àbá fi ẹ́ lọ gbaṣẹ́ àbí a fẹ́ ṣá a fẹ́ lọ fún interview àbí bóyá obìnrin tó ń wà nù lọ àbọ́kùnrin tó ń wà nù lọ ẹ jẹ́ kí a máa lò tá a bá dẹ̀ rí kọ̀ńténà rọ́ọ̀bù àtijọ́ yẹn àbí ìgò rọ́ọ̀bù a lè kó sí iṣẹ́ yìí sínú ẹ̀ ká máa tọ́ sí orí ìdodo wa ìka àárín ìka tó gùn jù nínú ọwọ́ wa yẹn òun la máa fi máa máa tọ́ kíní ìta máa máa fi sórí ìdodo wa ayé á sí wa ọkàn wa balẹ̀ àáràánú gbà ó á ṣeé ṣe fún wa o